èyí nìdí tíjọba ìpínlẹ̀ ọ̀ṣun ò fi lè kúrò lọ́wọ́ ẹgbẹ́ pdp láéláé sunday bisi ló sọ bẹ́ẹ̀ alága ẹgbẹ́ òṣèlú people's democratic party pdp nípínlẹ̀ ọ̀ṣun ọ̀nàrẹ́bù sunday bisi ti sọ pé yóò ṣòro fún ẹgbẹ́ òṣèlú míì láti gba ìṣàkóso ìpínlẹ̀ ọ̀ṣun kúrò lọ́wọ́ ẹgbẹ́ náà nígbà tó ń kópa níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí àgbáríjọ àwọn àgbààgbà oníròyìn lọ́sùn League of Veteran Journalists ṣàgbékalẹ̀ ló ti sọ pé ẹgbẹ́ PDP ti ṣe kọjá ohun tó jẹ́ àfojúsùn àwọn aráàlú nípa wọn ó ní ẹni tó bá mọ ìpínlẹ̀ Ọ̀ṣun tó sì mọ bó ṣe rí tẹ́lẹ̀ tó sì tún rí onírúurú àwọn iṣẹ́ àkànṣe tó ń lọ káàkiri láti ìlú Òṣogbo sí Ẹdẹ sí Ilé Ifẹ̀ sí Iléṣà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ yóò mọ̀ pé ìyàtọ̀ ti dé bá ìwẹ̀ àárọ̀. alága yìí ní ayọ̀ ọkàn àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì tí wọ́n ti ń gba owó àjẹmọ́nú wọn lóòrèkóòrè báyìí kò ṣeé sọ rárá bẹ́ẹ̀ ni wọn kò ní í gbàdúrà fún ohunkóhun láti bà ayọ̀ wọn jẹ́ nítorí wọ́n ti dán ilé ọkọ méjì wò wọ́n sì ti rí èyí tó dára jù ó ní nǹkan bàjẹ́ kọjá sísọ láàrin ọdún méjìlá tí ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC fi ṣèjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àkànṣe ni wọ́n gbowó rẹ̀ láì fọwọ́ kàn wọ́n rárá gẹ́gẹ́ bó ṣe wí kò sí ẹgbẹ́ òṣèlú kankan tó lè yọ bọ́m̀bọ́ síta nípínlẹ̀ Ọ̀ṣun báyìí táwọn aráàlú lè gbà rárá nítorí wọ́n mọ̀ pé nínú ẹgbẹ́ òṣèlú PDP nìkan ni ìgbé ayé ìrọ̀rùn wà fáwọn Bísí fi kún ọ̀rọ̀ rẹ̀ pé kò sí òótọ́ nínú àhesọ tó ń lọ káàkiri pé ìdílé Adeleke nílùú Ẹdẹ ní ẹgbẹ́ PDP àtijọba ìpínlẹ̀ Ọ̀ṣun ti ń gba àṣẹ ó ní ìdílé tó ní èròǹgbà rere tó sì gba ìpínlẹ̀ Ọ̀ṣun sílẹ̀ lóko ẹrú ní ìdílé Adeleke kò sì sígbà kankan tí wọ́n pàṣẹ tàbí darí ìṣàkóso tàbí ìṣèjọba nípínlẹ̀ Ọ̀ṣun ní ti ìdìbò ìjọba ìbílẹ̀ tí yóò wáyé nínú oṣù kejì ọdún tó ń bọ̀ alága ẹgbẹ́ PDP sọ pé pẹ̀lú ohun tí gómìnà Adeleke ti ṣe sílẹ̀ báyìí ẹgbẹ́ náà yóò jáwé olúborí káàkiri ìpínlẹ̀ Ọ̀ṣun àmọ́ ṣá alákòóso ètò ìròyìn fún ẹgbẹ́ òṣèlú APC lọ́sùn olóyè Kọ́lá Ọlábísí ti sọ pé ṣe ni ẹgbẹ́ PDP ńlá àlá ìyẹn àlá tí kò lè ṣẹ ó ní ó wà nínú ìtàn pé nígbà tí ẹgbẹ́ PDP bá ti fẹ́ tẹ́ ni wọ́n máa ń sọ ìsọkúsọ bẹ́ẹ̀ ọ̀làbísí sọ pé ṣe ni kí ẹgbẹ́ pdp máa palẹ̀ mọ́ o nítorí ọdún 2026 ni òpin rẹ́dẹrẹ́dẹ tí wọ́n ń ṣe nípínlẹ̀ ọ̀ṣun yóò wá sáyé florence babasola ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún aláròyìn online television.